bí nǹkan tó lọ́kọ́ burú tó láyé tí ìbá rí gbogbo ìgbà gbogbo ìgbà gbogbo ìgbà èèyàn máa ṣe ní ẹ̀jẹ̀ yọ́ ọ̀dà kan ẹ̀yìn ẹwà wọn wá bú kan ní ìjẹta àbúlánà tẹ́gbẹ́ ìjẹta orílẹ̀-èdè yìí wá bú kan tẹ́gbẹ́ ẹni tí wọ́n ẹ̀ bá ṣẹlẹ̀ yìí yàtọ̀ sí òun yẹ gbogbo òun rẹ̀ lójúmọ́ gbogbo òun rẹ̀ ìran rẹ̀ ní ìdí òun tó òun ó lè sàkó omi tó yẹ ìgbà ní ojútọ̀ rẹ̀ rẹ̀ ẹni ọ̀rọ̀ tẹ̀lẹ̀ bí gan ayò lójúmọ́ abẹ́ ẹ̀wà ọmọ ẹ̀fẹ́ ti ní òun ẹ̀yányá yányá tẹ́ẹ̀dé ah, gbogbo ìgbàlá ń bẹ lọ́wọ́ fún àwọn àwọn àkókò lọ àwọn tí ń bá tu wá lọ báyìí àmọ́ tí a ẹ̀sẹ̀ pọ̀ yìí bàbá ti là wọ́n. Ah, nígbà tó pé bá bọ́ ọ̀pẹ̀ títì títì títì lọ́gàgá ah, gbogbo ìran èrò gbogbo ìran èrò àtòjì àtàlẹ̀ kí ló ló ń bẹ́ẹ̀ wọ́n rí gbogbo ìgbà òun náà lè bẹ̀rẹ̀ ń bẹ̀rẹ̀ òun náà ń díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kò rẹ́ ti ṣe ká ìbò. àwọn òṣèlú wọ́n tún wá mú ọjọ́ kan ní ọdún kan wípé àfẹ́ sọdún ìwé obìnrin ẹ bá wá lè já tán tó lè tó lè yàwó ìta wọ́n á lọ lọ bá kò lá wọ́n á lọ ogún máa ń pè ẹ̀rọ olóyìn nǹkan dára láti wúlò ní máa ń fi lẹ́yà ó ní agbára ṣùgbọ́n wọ́n kò ní lọ àdúrà fún àwọn ọ̀dọ́ ẹ bá ń kábẹ́ tó ń ṣe àdúrà fáwọn ọ̀dọ́ ń bẹ̀. wọ̀wọ́ bí kì í ṣàbá àbẹ̀wò sí ní náàbì láhàjì yìí. ọ̀gá náà lórí lórí májídá wà lẹ́yìn ọ̀sẹ̀ lọ́wọ́. àgbà náà lórí. ونعم Ìdáǹkọ́ yìí sọ àjọ àdáni irú òbí bá mọ ìtumọ̀ rẹ̀, ó yá máa sàmí àti dénú ní ń gbé ọlọ́pùpù. Gbogbo àwọn ọmọ wa lọ́kùnrin àtòbìnrin àwọn ọ̀dọ́ wa bá ní ọ̀nà mọ̀ wọ́n lọ ojú ọ̀nà ìwọ̀n lọ́rùn lọ́rùn lọ́rùn léyìn túmọ̀ pé yẹn dábí ìdílé wọn bẹ bá ń yọ ọmọ nìyẹn tó ń gbé ìjà lásìkò yìí. Ah. Ah. ọ̀rọ̀ ni pé ayé ti di bí ọ̀pọ̀ ní púpọ̀ tó ní ìyàdúró lọ́sibọ̀ kan lọ́nà ẹ̀rọ tó dé wọn nígbà wà náà ọmọ ìwáyé wà mú ọmọ ìwáyé wà mú. Kẹ́sì gangan ẹ̀nìyàn ló níyàwó yóò pẹ̀pẹ́pẹ́, kẹ́lú lọ́jọ́ ọkọ yóò pẹ̀pẹ́pẹ́. Bẹ́ẹ̀ pé ìfẹ́ lọ́jọ́ ọkọ ìfẹ́ níyàwó ọ̀họ́bìnrin náà mú. Àmọ́ jọ ohun fún ẹwà àti kíìmọ̀ tí ń bẹ lára obìnrin wọn ò ló ń fẹ́ tà náà. Wọ́n múlẹ̀ ìjọba ọkùnrin gan-an jí ẹgbẹ́ ìsìn ẹ̀yẹ ẹgbẹ́ ìyàwó rẹ̀ yóò ní àbẹ́ta ní àbí àwọn tó ti mọ́ fún òkè náà ní ẹgbẹ́ lókún lóòrè ìwé ajá ti ní ma fún ní gẹ́gẹ́ lọ ọ̀rọ̀ àná ìyẹn ọ̀rọ̀ àná tí ẹnìyàn mú rẹ̀ gbé aláwọ̀ tẹ̀lé fún hmm. àbí ànánà ni ànánì ànánì hmm. lọ́wọ́ aka iye ọmọ ọjọ́ ọkùnrin lọ́bí ọwá ní ìkọ̀ọ̀kan ní àwọn obìnrin tí wọ́n ti pọ̀ ẹ̀ẹ́rù kọ̀ọ̀kan ni wọ́n wọ́n lè fi yóò kàlí ẹ̀ ọwá ní ṣùgbọ́n kan wá lọ́kì náà obìnrin ẹ̀ òbí tó márùn-ún ah. lọ́kì wọ́n wọ́n ló kú rẹ́gẹ́dẹ́ oníkọ̀ọ̀kan ní àdúgbò. ìyẹn wà ní ilé báwọn ọba wọn wọn ọ̀dọ́ ti dà níbi wọ́n ń wọ ọlọ́wọ́ bá ti kọ̀ nàmbà wọn ọ̀dọ́ wà kí wọ́n na ìmọ̀nà ọ̀rọ̀ ẹni tí ó mọ̀nà kò sí tí ò lè ṣe Ṣọ̀lá ìwọ̀bẹ́lá ọjọ́ àti ìgbàgbó wa olóògbé wúwà yìí yẹn ní òǹtẹ̀lẹ̀ fún ìmọ̀wọ́ sọ. Ní àwọn àtẹ́jọ́ sáájú lọ ni wá sí máa rí. Kílà tí ó sì náà, ìzára mùtẹ̀lẹ́lẹ́ fàbíà máa ṣe ìta. Ìnà mímọ̀ àjọkà náà ní ìtẹ̀lá mi lòun wá sí ìlú ìlà ìlà lọ́mùtẹ̀lẹ́ fọ́tìlá àmàmù. nínú ọ̀rọ̀ tí àwọn èèyàn ti fún báyẹ̀ bá àwọn ànábì ọlọ́run ti pẹ́tipẹ́ ilé tó ọ̀pá ti lórí sí òṣèjọ́ lè ṣe. ẹ̀yẹ wọ́rọ́ níbi ẹrù jẹun ẹrù ìwà ẹrù ìwà ẹrù jẹ́rìí àwàníwà sí kan ní lórí ìbàdàn ọmọ kò sẹ́jọ́ kò síwájú mi ṣùhánàlá ẹ bá wo ojú rẹ̀ ẹgbẹ́ ọdún àti ìrì àwọn níbi àtọ́ ti kó wà èkìtà lọ́wọ́ ọdún òdò èkìtà bẹ́ẹ̀ ni ẹ̀rí bẹ́ẹ̀ ni ìwájú yín lójú kò sí wájú yín lójú kò sí wájú aṣọ yẹn ò sí ìgbó aṣọ tuntun ni wọ́n rán bẹ́ẹ̀ ni wọ́n ti lé kìí sábà ní o rẹ́sì lọ́wọ́ mo rò pé ẹnìkan tọ́nà ń fẹ́ jẹ́ ó balada ńlá ìlú wájú àti ọwá ni wá jòkó níbi tí ẹwọ́n lára ti gbẹ̀gbẹ̀ yẹn bà pé náà bá rú àwọn èèyàn ẹ̀sìn wọn ẹ̀rọ wọn pé wọ́n ká lọ wà sí níjọ́ kan náà tó bá débẹ̀ yẹ ọlọ́run lè fi ìdáyà sí lẹ́mìí ìbàdàn lè e láyé wọ́n kà kó lọ àwọn òrìṣì mẹ́ta ní. Òrò tó máa máa bí láyé wọ́n yà dáadáa. Ẹyẹ ìyẹn ẹ máa ẹ máa ẹ máa ṣe yìí nìkan. Ẹ máa gbogbo ọ̀rẹ́ yín ní ilé ìyá ní ilé bàbá ní ìmúlẹ̀ lájọ òṣìṣẹ́ pọ̀ ẹ máa bá ẹlẹ̀ fún wọn ẹlẹ̀ hmm. ẹlẹ̀ fún wọn ẹ̀rọ fún wọn bẹ́ẹ̀ bá ní lọ́wọ́ náà wà ní ẹ̀yẹ fún wọn bẹ̀ kẹ́lẹ̀ tèrè ẹ̀rí wọn kẹ́lẹ̀ tèrè ọ̀dọ̀ wọn àwọn náà wà ń kàlẹ̀ àwọn ẹ̀rẹ́ ń wà àwọn kan ní ẹ̀lẹ̀ fún wa láti ń pariwo náà já kẹ́lẹ̀ lè yá ní òní ìjẹ́ pariwo ìkà sí òní ìjẹ́ kí

bóyá wọn náà sáájú bóyá wọn yára wọn náà kárí pé ah, àádọ́mà sí mà níta mà ìmọ̀ ìjẹ́ mà ìjẹ́ àwọn táwọn ọkọ̀ pẹ̀ mọ́ dà sí àwọn ènìyàn táwọn aṣáájú ọ̀nà dà ègbèyàn mà ń tà báyìí mo fẹ́ àwọn ọmọ tó lọ́tẹ̀lẹ̀ wọ́n tàbí ẹmọ́ ìgbìkà bá lẹ́nu yìí àbí ẹ̀yìn bá gbélé bẹ́ẹ̀ àwọn dákútà tó tàbí tó tọ́ọ̀rù ìgbà lórí ẹ̀wọ́ fi ọ̀nà bú tó máa jù wọ́n ta padà. Ìmí wa sọ òjò ẹwà láti bàyá rẹ̀ ọ̀rọ̀ wọn kọ́ ti yé pẹ́lẹ́ àwọn èrò wọn pé gbogbo àwọn ìyẹn lọ́mọ wọlé wọn. Nígbà tó lé dáa dáadáa bí mo bá rí i lọ́wọ́ pé òun ó dojú kó má fi yàgò náà. Yàgò òun yìí àwọn tí bẹ́ẹ̀ tàdà ń bẹ náà jẹ́ wọlé yìí ẹ̀yí ọ̀dọ́ tẹ́ wà ń kálẹ̀ ìfẹ́ ti súnmọ́ ọlọ́run tí a ti ní tètò tí aṣọ yín ọ̀dọ́ aṣọ ẹni bí wọ́n ń dábàkábà sí yẹ pé ẹlòmíì tó wọ́sọ bí aṣọ òwèrè yẹ o ọmọdé àti rẹ̀ nínú lọ́wọ́ ó kún òwèrè àmọ́jẹ̀rú bí i bá tọ́ tọ́ sí wèrè nígbà tí bá tó ń bú etí àbí tó gé ní kápẹ̀lú ní inú ọlọ́pàá àlejò náà òjò mú sí káàkiri kẹkẹrẹ bí òun rárá gbọ́lúgbọ́ bí ó sì kù ní pé wọ́n lọ fọ́lọ́run bí ma tẹ̀rí ọlọ́run lè lè èmi wá bí ọmọ tẹ̀rí èyí wá ẹ̀yìn ẹ̀yìn ká rí olùbú ní o gbogbo àwọn ọkùnrin ní ìsìn obìnrin wọn fẹ́ dà ọwọ́ obìnrin lọ́rọ̀ ń zàkọ́lé wọn bí ẹ̀sọ́ lọ́hùn ni wọ́n lápàlé àwọn kálákòmìnrin mẹ́wàá jọ tí a ń sàwọn ní sàtì kápẹ́ńtà tó lọ́bẹ̀ẹ́ dá ọba tí ó lè dé ọkùnrin lọ́yọ̀ wáyé ní àgbóbìnrin mẹ́sàn ah, yóò fi á ọkùnrin ẹgbẹ́ mẹ́rin ọkùnrin apàá jùlọ obìnrin lọ́dẹ̀ ẹ̀kọ́ sọ́wọ́ ọkùnrin níbi àjẹ́ ìbáfíta ti ọlọ́run àìmọ́ iye obìnrin ní lọ́kọ́dún lágbára lágbáyé rẹ̀ ti sọ́kọ́ ẹ̀ lọ. bẹ́ẹ̀ni. àmọ́ ah, ọlọ́run ti fọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ìlú ọjọ́ yọmọ fẹ́ yọmọ fi ìlà kẹ́sẹ̀ lábọ̀ làkẹ́ ìlú tẹ̀yí àdáàdọ̀ pé máa tẹ̀lé wọn lẹ́wà ìpè náà ó ní ní ọwọ́ ẹ̀wẹ̀ ìyá ọlọ́lọ́mà tó ìjọba ọ̀ ìwọ ọkọ̀ òun láyá ah, ẹ̀rù là ń pọ̀ lórí ìwọ̀ yìí kò ní dáwọ́ ẹ̀wù obìnrin sì lọ́ti parí nǹkan sí lára rẹ̀ yìí níwè ọkà ní kéwú ókè ní fẹ́ ọkọ̀ yanjú oòrùn jàgbẹ́ lẹ́wọ̀n olùkàdé jẹ́ ẹjẹ́ àtọ̀kìlẹ́ ló dé olóòrùn lánàwọ̀ àwọn ọmọ èrò wáyé ẹ̀mọ́jọ́ pé wọ́n yẹ ẹjọ́ lé ní ìwọ̀n tó ń pè là jì ní náà ní yé nípa àti pé náà fẹ́ ẹ̀kú jẹ́ náà ọ̀tàn lábọ́ tó bìnrin lẹ́nu ò ní wọ́n ní wọn yóò ti wáyé báyìí kájúmọ́lọ́ máa tún ṣe pé kọ́kọ́dà ọdún padà fi owó tó wá fẹ́ tó dá ẹwọ́n á pé ọkùnrin ní ọjà òpé tí ò ní mú òjọ́wé bàbá ní ìjọba wà ní jẹ́ wọn ọmọ tí kí wọ́n pàdé wọn wà ní ìdúró wà ní wọ́n yá tó ibi àwọn èèyàn wọ́n yẹ ta obìnrin kú wọ́n yẹ bá tàbí obìnrin lọ́dọ̀ tàwọn obìnrin kan bí olóyè ìdílé rẹ̀ wọ́n á sọ ọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn gbàjáde ń sọ ìwà máa ń gún èmi bí ìwẹ̀jẹ̀ bá gún èèyàn ní gbogbo náà ni orí bẹ́ẹ̀ lára mi nítorí náà lọ́hùn àdáṣíṣà fọ́lọ́ ní gbogbo bẹ́ẹ̀ lẹ́yìn. wọ́n á ní ẹ̀ máa yọ ọmọ obìnrin obìnrin ní nítòótọ́ ọmọ rẹ̀ yóò tó wá gbọ́ pàdé bàbá wọ́n láì máa jẹ́ rẹ̀ o wọ́n lọ́ máa nígbàdà àti lọ́rọ̀ gbogbo orí adé ìjọba àti méjì wáyé ọwọ́ ọmọbìnrin wà lọ́rọ̀ ìmọ̀ àwọn àwọn ìmọ̀ àwọn àwọn ìdíje à ṣe é mọ̀tán lé wáyé. wọ́n àti yá ni. àwọn ọmọdé ní kọjú wa ìmọ̀ àtọ́jú ìtọ́jú ìlejì ayé ìfì ìtọ́wọ́ ọ̀gbọ̀n obìnrin kọjú rẹ̀ o yàrá kan tó gbogbo ìdíje wá ní gbẹ̀rẹ̀ yàrá kan tó fọ́nmọ́ kọ́lọ̀ tó bàjẹ́ lọ padà kọ́lọ̀ tó bàjẹ́ lọ padà bàbá ní wọ́n yàtọ̀ ìgbà ẹ̀wọ̀n tó wà náà tó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kàkún ọwọ́ ọmọ ẹ̀ tó mọ̀ tó ká bí ẹ̀ ọmọ ẹ̀ lọ́wọ́ ìjọba àìmọ́ iye ọmọ obìnrin tí àbá àtàmì ìbí ọmọ rẹ̀ ọmọ obìnrin lọ́jà àbá àtàkùkọ ọmọ tí bàbá àti ọjà kankan ọjà kan rí ọmọ obìnrin tí ọmọbìnrin rẹ̀ bí ìlú wá di òkèrè tí ó pẹ̀lú àtúmọ̀ ẹgbẹ́ ọmọ àwọn ọmọ tí ó pẹ̀lú Ìlàtí ìbílẹ̀ ní pé kò yẹ kọ́kùnrin tó fẹ́ tó obìnrin. Kò yẹ kọ́kùnrin tó jẹ́ ánàtù ní nìsáàlì. Kó bí tó wá bẹ́ta rẹ̀ kò dáa báwọn ẹja wo ìmúra wa lásọ ní ṣòkòtò lẹ́wù ní gbogbo dírẹ́sìn káwù dáadáa káwọn ọmọ ìjọba tó bá àṣà yẹ wa mú bí ọ̀sà kò láǹkà wà lọ́ ẹ̀. a ní àwọn àbàmì dáa ilẹ̀ Yorùbá kódà nínú ìjẹ́ máa bí fúnyàn lé ní ilẹ̀ Yorùbá ìdí ni ìlú fún àpọ́jù wọn ní abirùn kíkún yóò ti parí òwe kan náà. Àbúrò àwọn kan là. Ẹyin kan ní parí ẹ̀kẹ́ bá one thousand. Àbí ojú kó ẹ̀bà rí ẹ̀. Ọlọ́dún àrí ìgbà ìgbà. Ẹyin ojú kó lọ́sùn wọn yóò. Bàtán. Ilé ìwé gámọ́ fẹ́ ìṣòwò yìí pé ọ̀sẹ́ tó kí wájú wa tí ọ̀pọ̀ ọ̀rẹ́ pẹ̀lú pé iná ọ̀rọ̀ àti ìgbàlè a ò lè ti wá àti méjì ọ̀n sọ̀rọ̀ yẹn pé àtàrùn pé kó bí wọ̀ bá àdáwọ́jọ ní ẹgbẹ́ máa ní ẹrú ẹgbẹ́ òṣèkọ́ bá ní ẹrú yẹn yóò máa fẹ́ kẹ́rù ní ọjà kọ́mà máa lè jẹ́ pé àbẹ́là ní abá ní ìdàgẹ́ ní olómi ọ̀sán mo wà ní polówó sí ìlú olómi ọ̀sán Lọ́pàá ẹ̀rọ ìlòkó ìlòkó. Lọ́dọ̀ sí ìrókù, ìrókù, ìrókù, ẹ̀gánókù, nípọ́tọ́, ìyẹ́pọ̀tọ́ tó gbé wọ́n lọ nílé ohun ẹ̀rìnkà kó dàbí. Inú ọdún ìwà wọn fún gbúgbù. Kéèyàn ìdáàbò ní apá wọn. Wọ́n àti ìyá, wọ́n bọ́ ìṣúná ètò wa káwọn pa mọ́ ọmọ ìṣúná máa wà láà ìdáwọ̀ pa mọ́ sọ́ọ̀dọ́ ṣùgbọ́n bàbá bá wọn àwọn náà ṣe tí ò da ẹnu pé kátà pàtàn ká má bà kù sí nìkan pàtàn ẹ bá ti bá wọn bẹ́ẹ̀ lọ́wọ́ tí ọ̀rọ̀ ṣe nìkan èdè ìlànà ọ̀fẹ́ ni ká ká ṣe wọn bá kan ká di abá kan ká má di abá kan láwọn ọ̀fẹ́ yìí. Tí inú ọmọ kóòlù rẹ̀ dáadáa ìbáṣẹ̀ máa kó bọ̀ ìlú ọmọ ìgbẹ̀yẹ ọmọ máa ń fi dáadáa kọ́ máa lé ọmọ tírìtì ẹ̀ wọ́n lọ́mọ jẹ́ ní kápá náà ní. sọ́dọ̀ náà wà ní ìlú ọ̀sán ìyànà bí ọba lọ́wọ́ bá sọ̀rọ̀ yóò ti bàtà ní yóò ti làkùn ti bàtà lọ́wọ́ yóò nù nù nù nù yóò làkùn ti ọlọ́run yóò yáyà yá yóò rí nígbà yáyà fún ìgbòho wọ́n ti bọ́jú lẹ́nu pa. Àjọ àti ọdún ní pé ọmọ ẹ̀yà náà tí wọ́n lọ bá ìbò nà máa wọ́n ọ̀dọ́ wá mọ́ jídà nítorí àná wá lórí sọ́rùn, a ń padà àgbàdà ara ara ẹ̀rọ ní jíjà ọ̀dáwà àtìmọ́ni owó ebí ilẹ̀ ní ọ̀rẹ́ ọ́ tàbárí yí pè tọ́jọ̀ tẹ́ẹ̀tẹ̀ ìran rẹ̀ ọ̀dáwọ́dá tẹ́sùmá ilé tàí máa lọ́wọ́ ọ̀rẹ́ ti bàjẹ́ ọlọ́mọdé ọmọdé ó ní bàmà lọ́wọ́ àti ẹ̀yin ní ẹ̀yin lẹ́ẹ̀gbọ́dọ̀ bínú ẹ̀yin lẹ́ẹ̀gbọ́dọ̀ jà ẹ̀yin ọ̀dọ́lẹ́ẹ̀gbọ́dọ̀ jà kádà níjọba tó ń dáa jù báyìí lọ ní ẹ̀yìn ọ̀rọ̀ ẹgbẹ́ wọn ó tó jù lọ́dẹ̀ ẹ̀kọ́ ìyá ní ẹgbẹ́ ìyá ní ìjọba jẹ́ ẹ̀dá tó mọ ọmọ ọmọ ọmọ ọmọ ìtẹ́lẹ́mọ̀kì ọmọ ìjà ló ní lórí ìjà kéèkì ìjálẹ̀ ẹ̀ẹ́rọ mi ní ìsìn àríyànwó pé yọ ọdún ẹ̀yọ ọmọ ọdún àwọn ọmọ òkú jẹ́ òun nìkan ti pé yàn mẹ́ta ẹ̀ka náà tó tẹ̀mọ́lẹ̀ ẹ̀rọ ẹgbẹ́ ẹgbẹ́ ìgbàjọ́ sáà lẹ́mọ́ wá wà lójú ọ̀nà dáadáa bẹ́ẹ̀ sí máa múra bí wọ́n lè ọlọ́pàá ti tó ṣe o. Ìjọ ń bá sàmì àdúrà ìlójú rẹ̀ ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run bá mú. Ẹ bá sàmì àdúrà ilé ẹ̀gbẹ́ lágbà gbogbo ọmọ lórí ẹ̀kúyà. Ọlọ́run bá ti ọ̀rọ̀.

owó tó tù á nílé ọmọ ìbàdàn nílùú fún five hundred thousand ìwé dáadáa ìwé rẹ̀. Gbogbo ọ̀rọ̀ rẹ̀ ìdíje tí mo gbé tó ṣe gẹ́gẹ́ bí ìròyìn owó wà. Ẹ̀yẹ̀fẹ́ náà yóò kọ́ wá sí rẹ̀. Ọ̀rọ̀ máa ń da iná la. Ẹ̀yẹ̀ ọ̀rọ̀ máa ń da orí lójọ́. Àbá lọ́gbẹ̀ẹ́ lápẹ̀tẹ̀ nítorí ọ̀dọ́ ìṣòro tí wọ́n já lórí ìlú wà ní ìyàwó ẹ̀kọ́. Wọ́n ní kó ọ̀dọ́ ọ̀pọ̀ ti bẹ́ ẹnìkan bẹ́ẹ̀ ní ìjọmọ̀ wọn ní ìlú wa. Bẹ́ẹ̀ ni ìlú ẹ̀jẹ̀ ni ẹ̀bùsọ̀ bẹ́ẹ̀ ni ọmọbùsọ̀ tó tó wà láti wo ẹ̀jẹ̀ ni ẹ̀dá bí kí ọ̀gá pẹ̀jẹ́ ẹ bá ní tó mẹ́tẹ́ẹ̀tì náà ní gbogbo àwọn ọ̀rẹ́ ìwọ̀n náà wọ́n tẹ̀lé àkàlẹ̀ fún yín ẹ bá fi ń tún ọlọ́run lọ́rọ̀ náà lórí wà gbà mí ọlọ́dà ọlọ́dà ẹ̀yin èèyàn tẹ wá ń tún àwọn ọ̀dọ́ ẹ bá lè tún wọn dáadáa ẹ gbé ẹjọ́ ń ṣe dáadáa ìjọba sara wí ìjọba wà sí ìjọba bí ọ̀dọ́ ah. kan bá gbàgbọ́ lọ́hùn ọ̀sán ìdúró àwọn ẹ̀ka mẹ́wàá máa lọ́ bá mi lọ sábà máa ń jẹ ẹ̀rù ní ilẹ̀ tí wọ́n bá jẹ lọ. mo dẹ́rọ̀ sí ọ̀gá abẹ́tò ní ìjọba tí wọ́n kọ̀ọ̀kan ní bímọ fúnlẹ̀ sí ìwé. Bàbá ẹ̀ máa ń tẹ̀lé olóògbé olóògbé máa ń tẹ̀lé olóògbé ní gan wọ̀ àwọn ìyá àwọn ọmọ. Ọ̀dọ́ ẹgbẹ́ ìyàwó kan ẹ̀ṣẹ́ ìyàwó kan ọlọ́mọ ló máa àti méje ní àgbà àti méje tó ní nígbà tí bùkátà kan àti méje kan tó ń dára tó ní láti ọ̀dọ̀ lọ́wọ́ wá láti kò sì bọ́ sí òun bọ̀ wá sí wá ọ̀dọ̀ ló ti wà pé ọ̀dọ̀ ọ̀dọ̀ wá sí o ó ti wá láti yẹn sọ ẹ̀ bá bá ti ní ṣé lọ bá máa ń bọ̀ fún pé lọ́dà yìí lọ́dún wá sí ọ̀dọ̀ ẹ̀ àdàkùn náà ṣé ilẹ̀ bàbá mọ̀ mú ìmọ̀ tí wà tí máa fi mú bàjẹ́ yìí tẹ́lẹ̀. ẹ wọn tí wọn wọn tó ní bàbá ti ní dáká bọ̀ lọ́wọ́ bá á ti wọn ó máa tó ó máa tó ó máa gbà yìí gbàgbà àti ká yìí o ìgbà tó kọ̀ lọ́la ó dájú dájú. ó ti jílé lẹ inú àtijọ́ náà wà àtijọ́ náà tẹ́ma tẹ́ma tó kú náà bàbá tó kú náà. ẹ wá wò lórí ní ìsìn bójú máa ń nílẹ̀ ọdún ọ̀dọ́ wa kò lè dánù. Náà ní òní ọ̀rọ̀ oṣù lọ́gbà ní ọ̀pá nìyà. Adàbí ṣòro ìdè òkèlá wà bí dáàbì mọ́ṣe ìdí ìrẹ̀dá bá wọ́n tààrí ọ̀rọ̀ náà ni wọ́n fẹ́ fi yáyà ìbọ̀wà sọ ọgbọ́rọ̀ ìyá àgbọ̀ ìlú jáde ìyá ìṣó. Iye oṣù, iye oṣù tí máa ń jẹ́ lọ́dún kan, iye oṣù tí ń bẹ́ lọ́dún kan, àdúgbàní tí a lọ sọ, àbí? Kò sí, lẹ́yìn ìsìlámù kò lẹ́sìn. Ní ah, ah, ah, mo lẹ́ẹ̀kiri. Ibo lẹ́ ti rí nǹkan ọ̀hún. Ọ̀rọ̀ oṣù lọ́dún kan àbí. Abáàdì ti sọ̀rọ̀ oṣù. Ah. Ìní ó pa ní ọdún. Ọ̀fẹ́ ló pa ní oṣù. Ọjọ́ ló pa ní ọ̀fẹ́. Ọdún oṣù ọ̀fẹ́ ọjọ́ ọdún kẹyọ̀ kan. Oṣù ní ìyá tó bí gbogbo lókù lókè ọdún, ìlú bí ọ̀fẹ́, ìlú bí ọjọ́. Àwọn ìsọ pé ọjọ́ gbogbo tí máa ń wíníwíní ìtẹ́jú lòlúwọ́ náà látara àwọn ọlọ́run fún wa láàyè yìí ọdún ìlàkà tẹ̀lbí ìdébí ọ̀rọ̀ òjò ọmọ ọ̀rọ̀ rẹ̀ tí a gbọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ lábẹ́ ọ̀rọ̀ òjò tí àwọn àbá àtọ́ sílẹ̀ ọmọ jẹ gbogbo wọn. Àmìnà. Àmá, sábátà kí èsì tún tẹ́lẹ̀ sí ìlọ́wọ́ wá ní ìgbẹ́gbẹ́ ń bẹ lẹ́pẹ́ta òdíkò ọlọ́run. Ó mọ̀ta bẹ̀rẹ̀ ẹ̀ẹ́ta òsì ọdún yìí. Pẹ̀lú òye dáàwò, àṣọ́bọ̀lá sí wa, àṣẹ́rá, ah, ọlọ́run fẹ́ fi ọdún yìí kéde ìjà fún awa sí bàtà bẹ̀rẹ̀. Àwọn ń bá lọ ìwọ̀n jẹ̀rẹ̀. A kọ̀kọ́ pa àlejò ńlá ní ààyè búrẹ́rọ aláró àbútàwùtà ọ̀rọ̀ àrùn. Wọ́n ní wọ́n àkúwa àti oṣù náà tún láwá tí ó lébi ọ̀rọ̀ oṣù ọdún jàrí láti ó lébi ọ̀rọ̀ oṣù ọlọ́run àtúkọ́ tí wọ́n á wò ó tàbá bẹ́ẹ̀ lọ́wọ́ wá sí pé àwọn ẹbí mélòó lórí àrùn mélòó ọdọ̀gbọ́n ọmọ yíyà ni Ramadan sàmùsíyà náà mélòó là yóò náà ọ̀rọ̀ ló ní ìṣẹ́déédé a ò ní sọ́jù kó mọ́nà ọba jọ pé àyè ara wa lè fẹ́ ọ̀fẹ́ bọ́ a lè ṣe tẹ̀sí tàbí ìsára pẹ̀lú àánú ọlọ́run lára ìlára lé ọlọ́run dáa ní níwọ̀n báyìí ó lè sọ ní mọ́rísì ìbùn adámọ́ padà sí pé fẹ́ ẹgbọ́ fẹ́ẹ̀rí ẹwọ ọlọ́run lánàá ẹwà ọlọ́run lérìn ó lè dọ̀rọ̀ bẹ́yìn kọ́nà sílẹ̀ wọ́n náà fẹ́ kò ń gẹ̀ ẹwọ́ ìdìbòkan tẹ́ rí alhamdulillah amina amina amina tábà ti méjì méjì mẹ́ta àwọn tí ń bẹ ní múra ló jẹ̀mọ́ ìta jòkó yìí tí wọ́n fẹ́ múra lọ́rọ́ ní ìsìn àwòkàdé ẹ̀mí o. ọ̀sán díẹ̀ lọ́kà. akọ́bí múra lánàá. lánàá. akọ́bí múra lọ́la yìí. ìṣà ọ̀dún jẹ́mọ́ ìlànà yìí. bá a bá ti ìjọba yìí ẹ̀sùn kẹta sọ pé ọlọ́run ti wá sí ẹ̀dá ẹ̀yìn àfúwájà àfúwájà àmà àmàlọ àmàbòjúmọ́ta àmàlọ ìdúnmúra àmàlọ gáàjì àmìnà àwọ́dá àtàmìjọ́nà mẹ́tàlá ìdúnmọ́ láyé Àwọn àwọn tí wá bá dé bí àjẹ́rẹ́ wá sí lọ́wọ́ àti òun. Àwọn àwọn àti àjẹ́rẹ́ olówó ẹgbẹ́ta. Mẹ́ta ló súnmọ́ láyé. Ẹ̀rọ ọ̀pẹ́ ẹgbẹ́ bá rí bá rí kó ìdá àdúgbò láti gbé àwọn ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ àwọn akẹ́kẹ̀ẹ́. Àwọn wà nù àwọn kejì àwọn kejì àmì ooo wọ́n ló pa ti jẹ́ bí a sínú ilé tẹ́ ìrìnàjò ilé ìjẹ́ pé ẹ̀lòmí olóògbò òní bá ìsìnkú ọwọ́ àti àjẹ́ ìgbé ní àà ọkùnrin jẹ́ láìmọ̀ yìí

dáhùn bí ó tàbí wọ́n ní ọjọ́ àgbà àwọn ẹ̀dà lẹ́gbẹ̀ẹ́ ọjọ́ àbí ìdíje ìjọ jẹ́ tó náà ọ̀gbẹ̀dá ẹ̀yẹ ìjẹ́ tó wà jọ ilẹ̀ pé ìjọba ọkọ̀ wá lórí dáhùn àrùn náà bí i ìjẹ́ ń bọ́ ọlọ́kọ̀ nínú ọmọ bá wọn bọ̀ èyí náà ti wọ́n wá ó yẹ kí lórí ìjẹ́ láti ẹ̀yẹ Ẹ̀lú ẹ̀mọ̀ tó ní gbogbo dí wà sí nǹkan ni ẹ̀sọ̀ lọ́dọ́ náà. Ẹni báyìí ní nǹkan kan sí lọ náà tó di olóòlè pẹ́yà lónìí ọlọ́dọ̀ kan bẹ́ẹ̀. Àmín. Lábọ́ ọgbọ́dọ̀ ọ̀rọ̀ yà ìjọ́sìn. Sàmùsíà náà ní pé kìí sí bára wọn lọ. Ìjí ọ̀pá ti fi ń yàtọ̀ dára wọn àgbọ̀rọ̀ lọ́rọ̀ alẹ́ inṣàlá àti èdè àti èdè tí wọ́n dá sí ọjọ́ eh, eh. tó pé ń bẹ àti ọlọ́run bẹ lára ọjọ́ láti máa ń parí tó wọ ọmọnìyàn mọ́jì wọ́n dá sáà rẹ̀ rú mọ́jì wọ́n pẹ̀lú ọ̀rẹ́ rú ọlọ́run ọba àti ìjọ ọ̀dá ọba ńlá ni ó ní gbogbo wa ní fífẹ́ ìjọ ìwáyé ní ìsìn ló fi jẹ́ sí nítorí yìí wá ní tó jẹ́ wọ́n fà lọ fà bọ̀ wípé ọ̀dà ilé ètò lẹ́sìn pé ọlọ́run fètò wáyé ẹ̀yìn ọ̀gán wa ní ìṣàkó bá ń lọ́rọ̀ bá mú ọ̀dà náà ọmọ tí wọ́n fi abẹ́ pípò sí àrùkọ́ tó fẹ́ lọ́wọ́ ilẹ̀ àwọn àjọ wọ́n lè kọ́ lẹ́sìn Àmì àwọn tí ní àbá lọ mọ́ sí wọ́n láì láàká ìmọ̀. Mẹ́wàá ogún ọgbà gbogbo gọ́mẹ́rún máa ń jẹ́ nínú ní ìbálẹ̀ tàbí ní àwọn rẹ̀ ní ju àwọn lọ. Ibi tẹ̀sí kan gbé ju èso gbé láì lọ́lẹ́gbẹ̀ẹ́ ó dúró ó dùn bàbá tó bí wọ́n tún dẹ́rẹ́rẹ́ ìkan ọ̀dẹ̀ mẹ́rin ìkan ọ̀dẹ̀ ilé ìwé lọ́wọ́ yìí mẹ́ẹ̀ẹ́dógún mo ti lè lọ́ọ̀ mẹ́ẹ̀ẹ́dógún ló wà. ọ̀rọ̀ náà ẹ̀rọ àwọn ìlú wà nílẹ̀ náà lọ́sọ̀. àwọn tó jẹ́ ìlú tó ń bẹ rẹ́gẹ́rẹ́gẹ́ à ń bọ̀ àpàdà tó jẹ́ sí ìkàlá ìfẹ́ yìí sìn àti ìlò ń bẹ̀rẹ̀ tó sí ìwà yìí àtúwàtúwà ìgbà tó wáyá àtúwàtúwà ibi bàbá tú bàbá ò tó gbogbo àdìgbà kò dúdá kò ọ̀rẹ́ dúdá tó jẹ́ ẹ̀jẹ̀ lọ ọ̀rẹ́ jẹ́ ìdí mẹ́ẹ̀ẹ́dógún wọ́n tó jẹ́ ẹ̀jẹ̀ rẹ̀ ni lọ́wọ́ dá já tí wọ́n ti àmàmà rẹ̀ lẹ̀. nǹkan ló nǹkan ní ìsìn tá máa ń pé ìbáyìí màá ní wa àwọn náà kọ́ ọmọ nílé Òjí àwọn náà ní ẹ̀ ọdún tó mẹ́jọ sọ́mọ̀ ìlú ìbọ̀wàtà tí kò lẹ́lẹ́ ọ̀ọ́kì ọ̀. Pàdùwàtà báyìí, kò lẹ́lẹ́. Wọ́n ti gbẹ́ra ọmọ bẹ́ẹ̀ ìlú ìgbàlókì dáàmà ọmọ òbílẹ̀ lẹ́wọ̀n. ọmọ bòbí ẹ̀bí ẹwà yóò wọlé. tọ́lẹ̀ jẹ́ pé tọ́lẹ̀ wà lẹ́sí tó sáfẹ́ òṣìṣẹ́ ìdí wo ní wé ní òǹkó lè púpọ̀. Ìrìnlẹ̀ ìpọ̀, sáàlà, àgàlà, jánàtà, orí oúnjẹ fún àtúgbẹ́gbọ́lọ̀. Àyọ́jà láwá ní ó lé bá fi ara fi kàmọ̀ ní, ó ti jẹ ní ìtàgbà ọ̀fẹ́, ó ti ó yọ pàmílà owó, owó owó ìdàgbẹ̀jẹ̀, ó ti máa ara fi kàmọ̀ nínú ọdún ní iná ẹrọ bí ilẹ̀ pọ̀ náà ń bá ilé ìmọ̀ ilé ìjà fáànù wà. Ilé ẹ̀dí ń tajà ló wípa, ń tajà ní báyìí, ń tajà ní ìdí nǹkan, ó sì lọ ó sì sọ̀rọ̀ ọ̀nà ní mọ́ lórí ilẹ̀ ó sì lọ́dọ̀ orí ilé ìjà fáànù. Àwọn olóòwò adé. Ìjàfà. Ìjàfà. Òpákó ìjàfà. Òṣèwà báyìí. Orílẹ̀ ìjàfà àgbàlagbà ara ni a ti lọ ìdámọ́ tí wọ́n kó ọmọ ilé ìlọ́dún wọlé ìlú àìsíláàmọ́ ọmọ wọn ní kó wọn lè ìlú àwọn ọ̀rọ̀ wáyé wáyé wọ́n ti lọ ọmọ dáwà wọ́n lè jáde mẹ́wàá Àtàrà tó ń ká àdúrà. Ẹ wọ́n kà sí. Ẹjẹ́ ló bí ẹ̀dùn. Ó dábẹ́ bọ́ọ̀lù nìyẹn o. Ọ̀rọ̀ dábẹ́ bọ́ọ̀lù wo. ọdún أعوذ بالله من الشيطان الرجيم نعم بسم الله الرحمن الرحيم إن إدة الشعور عند الله إذرى عشر شعرا اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك دين القيم فلا تسلموا فيهن أنفسكم وقاتل المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين ومن يسير زيادة في الكفر يضل به الذين كفروا يحلونه عاما ويحرمونه عاما ليوافقوا عدة ما حرم الله ويحلوا ما حرم الله زين لهم سوء أعمالهم والله لا يهدي القوم الكافرين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عيشة الذئور عند الله إن أثر الزارة إن أثر الزارة في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك دين القيم ولا تفتنوا به إن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة وعدم أن الله مع المتقين إن عدة الشهور عند الله إثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين Ọlọ́rin rí ìnà ìdẹ́gà ṣòro ìdọ̀gbà. Ìnà ìdẹ́gà ṣòro ìrìn ìdàmọ́ yìí. إثنى عشر شهرا في كتاب الله ìpínlẹ̀ nínú ọ̀dá gbogbo ọ̀dá yìí ìpìlẹ̀ ìpìlẹ̀ lágbọ́rọ̀ bàbá títí ìwọ́n lè gbọ́ bẹ́ẹ̀ máa lọ ẹni ìpìlẹ̀ bá ti dàrú gbogbo lọ́wọ́ gbà ní ẹ̀sùn pátá jọmọ̀gbò jọmọ̀gbò ẹ̀yìn. kí làwọn ń pè ní bílẹ̀ èyí wá lọ ẹ̀gẹ̀dẹ̀ lálàyé. ìyẹn lọ ẹ̀gẹ̀dẹ̀ lálàyé ẹjẹ́ àtúbí ẹ̀sìn wọ̀ gbogbo gbogbo ìbára ìdájí ìpìlẹ̀ rẹ̀ ní àtàwọn yìí. ìpìlẹ̀ rẹ̀ ní àtàwọn yìí. ẹ̀yin yẹn bá ti gbọ́ gbogbo àgbáyé ti dájú àti ìlànà. Ṣàrẹ́ Bàbá Ìyá Àlúbá wà ní Mùhàmmadá Àfihàn. Ẹni tí ò ní ẹ ọwá wà rí ẹni ti dàrá ọ̀rẹ́ púpọ̀ ọ̀rẹ́ gíníkà. Wọ́n ọlọ́pàá ilé wúwé gbogbo ẹ̀fẹ́ pátá ayélujára. Òpó ní ilé ìwé lọ́wọ́ láti ọ̀rọ̀. Ìpẹ́ ẹyẹ ọ̀rọ̀ mọ́yìn lọ́wọ́. Àbá fẹ́ẹ̀sì wọ báwọn ó wá ń gbóká ló wá ń tọ́ ìlẹ́sẹ̀ náà ta bàbá rẹ ta ni màmá rẹ nípa wáyé ìpìlẹ̀ rẹ nìyẹ wọ́n jẹ́ ó dàrú wàhálà jẹ́ o. àdìsí kan bẹ àwọn àfa ìsáábà tẹnumọ́ ní gbàgbà báyìí kọ́mọ̀dọ̀ mú àwọn èèyàn lè dé kọ́mọ̀dọ̀ mú àwọn gbọ́ ọ̀rọ̀ tó bákan náà kábí gbọ́ ọ̀rọ̀ sí lábala ìjìnlẹ̀ ìgbélé pé ìgbélé ní tọ́kọ̀tò sáníyà ilé ọ̀rọ̀ òbí jẹ́ sí ìpìlẹ̀ gangan ìpìlẹ̀ gangan ní àtàwọn èèyàn wọ́n ìpìlẹ̀ míì tó tún tẹ̀lé fọ́ọ̀mù ẹ̀dẹ́gbìyàn ìjọba jẹ́ وقد ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا Ọlọ́run fẹ́ fi ìpìlẹ̀ tó ní ipa lé ọmọ ẹ̀dẹ́ èèyàn lówọ́, tí tó bá ti lè gbàbẹ̀ yẹn, ó ti dá lórí gbọ́ ọ̀rọ̀. Àmọ́ kọ́mọ̀nà ọ̀sìn gbọ́

ọwá ṣe yẹn ní ìpìlẹ̀ àkọ́kọ́ ó tó wá fẹ́ fi ìpìlẹ̀ tí ọmọ ọ̀tẹ̀ lélẹ̀ lọ́wọ́ kí ní tó díẹ̀ wọ́n bí lè wá lè jẹ́ èdè wọ́n bí lè wá lábala mímọ̀ ohun bí rẹ̀ fi ẹ̀rọ fún ọ pé zèélù tó ní náà bàbá rẹ̀ nìyí màmá rẹ̀ nìyí bàbá jẹ́ fi hàn sí ìlú yẹn èyí bá di ọmọ ọgbọ́n ọdún tó náà wọ́n yìí wá bàbá rẹ̀ ní gẹ̀gẹ̀ olùdókòwò ọdún òní bàbá ń lẹ́yìn wọ́n ti wá ìlẹ́yìn tí wọ́n náà sọ fún ọ pé bàbá rẹ̀ nìyẹn wọ́n náà rábà rẹ̀ fọ́ pé ẹ̀bùn bí ọ̀yọ́ tọ́ba yíyí tọ́ba lọ kọ̀ láì má tó ṣe bàbá fún káwà jẹ́ lọ́dọ̀ ẹ̀ẹ́dọ́n ilé ẹ̀ẹ́dọ́n níwèé ẹ̀ẹ́dìbí lẹ́ ẹ̀ẹ́dìbẹ́gẹ́ ti bóun gbogbo rájọ́ ìjàmbí ẹ̀ lọ́dọ̀ okun okun okun òbí lágbára bíbẹ̀ okun ní kò bíbẹ̀ bàbá rẹ̀ bàbá rẹ̀ ìyá rẹ̀ ìyá rẹ̀ báyìí òkú ẹjẹ́ ìbá àti pé ìdí òbí kan ò ṣe fọ́mọ níkà bàbá rẹ̀ ti fún ọ tọ́lọ̀ bá fẹ́ tọ́fẹ́ fún ìyá ìyọ̀ tó ọ̀fẹ́ kò ní sápá nígbà ẹ̀fọ́n náà lẹ́nu àti ìṣẹ́ bàbá ti ẹni yẹn ó lọ ọlọ́run fi mi ọ̀rọ̀ yìí kó lè mi ọ̀rọ̀ ọmọ jẹ́ pé ìtàwọn òbí ìta àmọ́ ọbẹ̀ náà ńlá páàdì ìnáwó ọbẹ̀ náà wọ́n lọ páàdì èyí ẹni kẹ́kẹ́ ọkọ̀ já ìdánwò ẹni kẹ́kẹ́ ọkọ̀ já ìdánwò pé mo lè tó yìí bàbá sáfù ha bẹ̀rẹ̀ ní ọ̀rọ̀ bá ọ̀rọ̀ mọ̀tà wà sí à bàtí wọ́n máa sọ̀rọ̀ kan fún wa ní ọ́n pa nípa ìyẹ̀jú wa ní ẹ̀yọ́ máa yẹ̀wò nípa ìyẹ̀jú o ẹ̀ka ẹ̀ o ẹ̀ má sún o wọ́n gbẹ̀yìn nira rẹ̀ wọ́n ìyẹ̀wò ìjẹ́nu pọ̀ jùlọ o wọ́n á ní àwọn àti ẹ̀yìn sábàjọ́ ìyẹ̀wò ìpọ̀ ní ìsìn ẹ̀ jẹ́ àwọn o báwọn ti kó ní láti bẹ́ o ẹ̀yìn mẹ́rẹ̀ lọ́wọ́ ìyẹ̀wò ìjẹ́nu pọ̀ jù wọ́n ti olóko ló yẹ ìjọba ìjọba ìjọba ọbẹ̀ lọ́kọ̀ bá ti lọ́la màmá ọ olùjọ́ fún ọ ọ̀gá ọ̀ ọ olùjọ́ fún ọ̀yẹ́ tí máa ń rò láti yẹ màmá nínú màmá mẹ́wàá màmá bẹ́ẹ̀ ti yàtà àbọ̀ ní máa ń sọ̀rọ̀ àdáadáa fún àwọn obìnrin àwọn àwa àbáwọn náà bọ̀ ní àwọn obìnrin àbọ̀ tí wọ́n ní káńtọ̀ pàápàá wa. àwọn tí wọ́n ń jẹ́ ń da sọ́ọ̀kù wá ní ká máa sọ̀dọ̀ àtọ́wọ́ ń bá ń sọ́ọ́ lẹ́sàn wọ́n ń da sọ́ọ̀kù wá ní. káwá dá lọ́dọ̀ wọn. gbogbo ẹni ọ̀dà lọ́dọ̀ ọlọ́run kò dá lọ́dọ̀ gbogbo ẹni ọ̀dà lọ́dọ̀ ọlọ́run yẹ́lọ̀ mi kọ̀dá. ọ̀gbọ́n àwọn ọmọ máa ń ìyàwó rẹ̀ máa lọ́nà máa yọ́ lọ́kùn ló fún ọmọ ìyàwó rẹ̀ jẹ́ ìgbà pàtó àtọ́kùn mi lánàá bọ́ta mi bọ́ta mi tó sàmì. ọlọ́nà ń fi àwọn ìyá wa ọmọ tó fi ní ìtàwọn ilé òun jẹ lẹ́nu yẹn ọlọ́ ń fa àwọn ìyá wa kò ní láti ní ojú ọ̀rọ̀ mọ́tò mọ́ sí láti ní. mo ní àmì àmì àmì àmì àmì. wọ́n ń kà fún wa yìí. àmọ́ tí bá dàbádà bú wa wọ́n bọ̀ ìtàn wọn bọ̀ ìtàn lọ́dọ̀ lọ́wọ́ wọ́n náà fẹ́ ní pé ìjẹba fi ọ̀ka ìdí àwùjọ ogun ọ̀ àkókò ìsìnlẹ̀ ìfọ́mọ̀rọ̀ òun kalẹ̀ yóò ní ìjọ tí òun ti lóyún rẹ̀ báyìí bàbá rẹ̀ ti kẹ̀kẹ́ pọ̀ ní. òun lóyún báyìí òun òun kó bá ojú tó ń kó bá ojú tó ń bí ọ. Ó wá ń bí ọjọ́ àà. Ọmọ bí ń bí ìbẹ̀rù ọmọ tí ọlọ́run kọ̀ọ̀dà ọmọ nínú. Tí o máa gbé ẹgbẹ̀jà ara wọn bí bàbákẹ́ ẹ̀rọ ojú ọmọ yìí. Ibúra ni a kó ní òkè nílẹ̀ ìlú òbí ìgbà ní a fi bá ní òní ìgbà ní a tẹ̀yà lọ ní ìlú tó ní ìgbà ní a tẹ̀yà lọ sí ìlú òní. màmá yóò fi mọ̀ lọ. ó lè pé nígbà tó ń bọ̀ ní bàbá àwọn dúkìá tó ń kó wá bàbá nílò òkú ní lọ. wo ló dá ń bẹ lábẹ́ yìí? sọ pé lọ́wọ́ ló ń bọ̀ lọ́wọ́ ló ń bọ̀ lọ́wọ́ ló ń ilé ìwé lè ní bá ọmọ yìí ọlọ́run ẹ̀ tó fẹ́ rí. àgbàgbọ́ ti fi yín bó ewu ìjà ìwọ́n lásán. bí ọmọ bá rí ìyá bàbá rẹ̀ ní kó bàbá rẹ̀ lọ́wọ́ ń bọ̀ ọ̀rọ̀ rẹ̀ bóyá owó ẹ̀kọ́ rẹ̀ tí bàbá ń bá ẹni jáde ọmọ wọn dàrú mọ́ lọ́wọ́ pé ẹni ṣe é Bàbá rẹ̀ lọ bá lẹ́ẹ̀lẹ́ tó sọ máa fi owó jẹrọ náà ó obìnrin tó ti lè ní ìgbé. Obìnrin tó máa fi lè ní ìgbé. Mo gbọ́dọ̀ náà la láàrọ̀ mọ́ ìwé mọ́ ìwé ìgbà láti ní àdíjà sí àbílé àti bẹ̀rẹ̀ wọn ní pé ìyá kan bẹ wọn pè ní wà ní ìyá ni máa kó fún ọkọ rẹ̀ lọ́tọ̀ ọ̀sẹ̀ tó máa fi pàtàkì ìgbẹ́rù lérò ẹ̀dá ọ̀rọ̀ àgbẹ̀dà tó ní o. Igbó àti ìdíbọ̀ ó ní èyí tí kò pàtà rẹ̀ àárọ̀ yìí. Gbogbo ẹ̀kọ́ gbogbo ọkọ̀ tó ń kó dàbí ìgbé owó ìdúgbò àwọn ẹ̀yẹ o, owó ní ẹjọ́ rẹ̀ o, owó ní ẹ̀rẹ̀ rẹ̀ o. Bó ti ń di lè rí ìdí ọlọ́ta yìí pẹ́pẹ́ yà ló gbé. Àwọn obìnrin wọ̀ ah, bí. Àmọ́ ń dáàtọ̀ ọkọ̀ ní pé orí bẹ́ẹ̀ kò bẹ́ẹ̀. Gbogbo ẹgbẹ́ bí màmá kan ti sọ báwọn ọkùnrin tó kúrú náà lọ pọ̀ ẹ̀ẹ́n tó kúrú tí ò sí kankan tí ó ṣe ó lọ́mọ hmm. àmọ́ ọ̀pọ̀lọpọ̀ tẹ̀lé là ń sọ fún ọ wọn ìgbẹ́ lọ́pẹ́ tí ó dàrú ìgbẹ́ pa ọ̀yìn máa tọ́jú bàbá rẹ̀ máa tó ti rẹ̀ títí làgá ìdé mọ́pìnlẹ̀ múra wọn tọ́jú bàbá rẹ̀ ìrántí màmá tí màmá tó bí wọ́n jẹ́ kìí sì rántí a máa fún bàbá lówó lójú rẹ̀ má fún bá lójú rẹ̀ wáyé rẹ̀ rẹ̀ tó sọ fún pé lówó tó lò ní Yorùbá fún bàbá rẹ̀ ten thousand rẹ̀ náà ọ̀fẹ́ fún ní fifteen thousand lójú rẹ̀ lọ́kọ̀ ìlú bàbá lọ yẹ́wọ́ yóò rẹ̀ ìlú Ọ̀rọ̀ ti pẹ́. Bàbá ẹ̀kọ́ bá rẹ̀ ten thousand, dáadáa. Táàkì ló mọ rẹ̀. Ìjàmbá dáyà, àwọn obìnrin nù. Mo wá pé oṣù ló fún bàbá rẹ̀ nígbọ́ ọlọ́pàá yìí ọdún yìí. Olùdẹ́rù kẹ́kẹ́ òsì. ń láti wà kò Wá wá lórí. Hmm. ìyá rẹ̀ mọ́mọ́ rẹ̀ náà má kò tó láti náà ọkùnrin lórí ìyẹn lórí náà náà ní báradé lórí bárada ojú fún ọmọ rẹ̀ bàbá náà tó bá mi ẹgbẹ́ ara kátà bẹ̀rẹ̀ láàbùwà ọmọ àti ìlú bẹ́ẹ̀ tọ́jú ẹ̀ mọ̀mọ́ máa mọ̀ pé ògbógbó ti bá tàbí náà lẹ̀ ìbọn jẹ náà ìdókòrò wíìtì ìbọn jẹ náà lọ wíìtì náà ẹ bá kúnná lọ wíìtì náà yóò máa fi tán ìdí àkówó fún mi ní ọ̀rọ̀. Báláǹsì ọkà máa lọ́rún ajé ní ìjẹ̀ gbogbo ọ̀dára wọn tẹ́nu wọn. Nígbà tí pé ẹ̀rọ ni wọ́n ní ọlọ́yìn ọwọ́, èrò tí yẹ́ mọ̀lẹ́kọ̀ ọ̀rẹ́ sí. Ayé ló ní ẹgbẹ́ yàrá. Ọlọ́run ti gàgàdà àmì nígbàmà ọ̀fẹ́ pàdé ọ̀pá sí ọ̀fẹ́ pàá ọ̀fẹ́ pàáyá ọ̀pọ̀ gíláàsì ọ̀fẹ́ pàáyá ọ̀pọ̀ bóòlù mọ́lẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ tẹ̀lifíṣàn wọ́n náà tó bá ta ó ti sílẹ̀ yáyé yìí nígbà ìdí ọní kí ń yọní kí ọní ọ̀rẹ́ yóò sùn ọ̀rẹ́ yẹn kó lábẹ́ bàǹtẹ́ òṣùmá ọdún nígbà lọ́dún kọ̀ọ̀rọ̀

مباسرة السعادة والفلاح هما سبب السعادة والفلاح أبو جرى أها عليك لبيو للأبوين صالح ما لو في دادا في بابا يا رب من بلاي الحمد لله gbogbo ta ní bàbá láyé ta ní àdáyé ìyá gbọ́dọ̀ àmúlẹ̀dà ẹni tí ò ní náà wọ́n náà lè fi dáadáa ọ̀pọ̀ tí ẹ̀ náà mo lè lè dé jẹ́sẹ̀ ń tẹ́lọ́ yẹn ó ní wọ́n fi dáadáa tí wọ́n náà bí gbẹ̀jẹ̀ ń bẹ láyé náà tó ti máa ń gbẹ̀gbọ́n tó ti máa rí àǹfààní yẹn lò afẹ́fẹ́ afẹ́fẹ́ ni agbára òbí lára ọmọ afẹ́fẹ́ ni bá àbẹ́rí afẹ́fẹ́ ń dámú yìí náà ni agbára òbí lára ọmọ òdésì ìbúbàmù òdérí àmọ́ ma ń lò lọ ọfẹ́ mọ̀ tí mẹ́rẹ̀ lọ́wọ́ afẹ́fẹ́ tí ń tẹ́lú bọ́ọ̀lù ilé ti bọ́ọ̀lù wọ agbára tí afẹ́fẹ́ ń bọ́ọ̀lù fún bọ́ọ̀lù láńlẹ̀ mọ́ ẹ̀dá kan yẹ afẹ́fẹ́ ń tẹ́lú rẹ tí afẹ́fẹ́ ń tẹ́lú rẹ afẹ́fẹ́ ìmọ́lẹ̀ ìyọ́nú òbí bá ń tẹ́ Tọ́ọ̀dẹ̀ yàgbọ́ ọlọ́run ní ń sọ yìí, máa fi dáadáa sí bàbá àtìyá rẹ̀ àhán. Oúnjẹ sáfà gbòòrò sàádá ti wà rẹ̀ bàlá ìrìn. Ọlá sáfà gbòòrò sàádá ti wà rẹ̀ bàlá. Àwọn bẹ́bà tí oríire fún ẹ̀. Ìrìn tí wáyé rán àgbà tí wáyé rán ọmọdé kiri. Ìwà wọ́rò. Ìwà wọ́rò ìrìn lọ kí bàbá rẹ ọlọ́nu sí ọ kí bàbá rẹ yọnu sí ọ ṣe ń dé ìdéjúwé ìyọnu ìlọ́hùnmá àníkà àti àtọ̀rí wàlá tọ́yú yẹ̀sí ìrúbìnà jàdá ìrìn wàlá tọ́yú yẹ̀sí ìrúbìnà jàdá Àwọn ọ̀dọ́ láyé, láwà láwà. Sàdákàtà ọ̀rẹ́ límọ̀. Nígbàtà ti agbára tí ń bẹ fọ́mọ látara òbí, ọwá lọ rẹ̀ mú ìmọ̀ wá tó túmọ̀ rẹ̀ gangan. A fi agbára kí òbí yọ́nú sí ọmọ wí agbára ní bọ́ọ̀lù, táà lẹ mọ́bìnrin tọ́lọ́mọ̀. Ìgbàtà pé bọ́ọ̀lù tó ní abẹ́fẹ́ ló ni wọ́n ń gbá ní wọlé ní kí àìmọye mílíọ̀nù dọ́là ẹgbẹ́ bá wọlé. Nígbẹ́gbọ́ ọ̀nà bí eré nìyẹn, ṣùgbọ́n ẹmọ́gbọ́nbẹ̀ àti bọ́ọ̀lù tí afẹ́fẹ́ ò sí inú ẹ̀ kó ń gba kọ́lọ́bà òun. Bébí yọ wọlé. Ìfọ̀ ọ̀sọ̀ àti tọ́ wọlé àti ó ṣàbí náà tẹ̀lé tí máa ń tọ́jú wọn àti kọ́ọ̀tì àti gbogbo ẹgbẹ́ bá lọ́dún ni wọ́n ti mọ́ nẹ̀ta ni wọ́n ti máa wọ́n pẹ́ ní òkè tó wọ́n nìkan ti ó ti fẹ́ fẹ́ rẹ̀ gbé wọn láyé láwọn ẹsẹ̀ rẹ̀ ló fi gbá wọlé yẹn ó ti sọ́ di kí orílẹ̀ ààrẹ orílẹ̀-èdè wọn kó dúró lè wọ́n jẹ́ bá fẹ́ wọlé pé kọ́ máa bọ̀ ọ́ lọ́wọ́ ìjọba gbá ìjọba ìṣẹ́ láti wé ènìyàn yá ẹ̀wọ̀n bí a ti bẹ̀rẹ̀ agbára là kìlọ́ bẹ́yẹn

wọ́n dàrú wọ́n fi blọ́ọ̀kù tí ọ̀yanjú ṣe èé tí éjìnì wá túnjì náà ní ah. ẹjú pé òkú lọ ọmọkọ̀ọ̀rọ̀ kí ní ọ̀rẹ́ sílẹ̀ jẹ̀wọ́n kí lọ́rẹ́ lórí owó tẹ́gbẹ́ bẹ́ẹ̀ tí èé tí ọ̀dá lọ́pọ̀ ní àti ìjọta lọ́pọ̀ láti ibi góòsù mẹ́ta sí ìpínlẹ̀ jẹ́ wọ́n fi tọ́lá mọ́ yòókù wọn lọ́tẹ̀ẹ́jọ́ ní dẹ́kọ̀ọ́sì ọ̀dẹ́fẹ́ dẹ́kọ̀ọ́sì kí lọ́rẹ́ ìgbẹ́ wá dá ló ga lọ yẹ kí ò fi rán ìpìlẹ̀ lọ́wọ́ tààrà lọ́wọ́ kí mo wí tààrà lọ́wọ́ kí mo bọ́rà lọ́wọ́ yóò dà yóò kò bá arákùnrin lọ tọ́jú bẹ̀rẹ̀ dáadáa áfìlóga áfìlóga áfìlóga áfìlóga ìjọba ti mo bẹ̀rẹ̀ lọ́wọ́ kọ́ ìlàbá ìwá fi adágbùgbé wá ìgbà ha. Iná ohun náà àlẹ́ríkà àti àtọ́ ìrì. Ọmọ ìyá mi, ọmọ ìyá mi lọ́pọ̀ lóbìnrin tó gbọ́ mi. Bàbá àtìyá rẹ̀ ìmá fẹ́ dáadáa sí wọn ẹyẹ ní o. Ẹyẹ ní o. Ìmá tọ́jú wọn gbogbo wàhálà tó ń kà sí ọkọ yẹn wà lọ sí ìpìlẹ̀ báyà ní bàbá rẹ àti ààrẹ ojú kó bá ọ báyà ní ọlọ́run kó bá rẹ o ẹgbẹ́ ní o àmá wọn látọ́ ìlú yẹ̀fí rúrìlá yàjá Wọ́n látọ́ ìlú yẹ̀fí rúrìlá yàjá Ọwá ní ìjà rẹ̀ ẹ̀gà níláyé bí wò sánmà láì níyẹ̀. Níbi ẹ̀sọ́ níbẹ̀rẹ̀ yìí pé àdíìsì kan bẹ àwọn àbá wọn èé tẹnu wọn láwùjọ púpọ̀. Ọmọdé ti wọ́n Kí náà? o náà ni wípé ẹni máa dáa sí bàbá ẹni tí ọba dá sí bàbá àtìyẹ́ ẹ̀ gbogbo dára ṣe ń tí ọlọ́ọ̀nà ọ̀rọ̀ nígbà tí ọ̀gbẹ́ aláǹtì gbọ́dẹ̀ ìgbọ́n mẹ́rin ló ń ké àti bàbá àwọn olùdarí ọ̀dà bàbá àwọn náà ni ó ń kó àti ìyá àwọn ìbí kankanmá onígbòmọ̀ ìbádà kankanmá ìjà ń tẹ̀lé ọ̀pọ̀ ni pé bí ọ̀rọ̀ ìgbẹ́gbẹ́ jẹ́ kó dáa kí ìjọba máa lé ikú òdìdè kí ni kò ní láǹfààní ọwọ́ máa fi lọ́run ọmọ ọlọ́run ọkọ̀ ọ̀sìnà ní obì ní ìgbìmọ̀ ìfọ́lọ́ náà ni ó gba gbogbo tí ọlọ́run bá ní ọ̀bẹ ní mẹ́tìyà òbí ẹ̀jẹ̀ ìjẹ́ ìjọba. tẹ̀bárẹ́ tẹ̀bárẹ́ nìkan kí àmì bàbá àyàdìyà rẹ̀ bá dáa ọwá lọ́ta ọ̀tá wọn akọ̀ ilé ìgbà ní bẹ́ẹ̀ ní ìbàdàn yìí yóò borí wọn jàmá yóò borí wọn tí wọn kà bùjọ ọ̀rọ̀ yàrá bùjọ wọn. ìwé àti lọ ní pé ọ̀rọ̀ òsè ìpìlẹ̀ ńlá nìyí lójúmọ́ ní ẹ̀wúrẹ́ ìmọ̀lá fẹ́ dàrú máa lọ́wọ́ fún fẹ́ máa ti dàrú máa lọ́wọ́ báwọn ọ̀sán nìyẹn. ìní àwọn ibi tó gbé dàrú náà ní tata ní padà yìí. ọlọ́run ní lọ́dọ̀ wọn lọ́hùn. iná ìdẹ́ta ṣubú ìrìn ìdàlọ́ọ̀dì ìbílẹ̀ àṣẹrọ̀ ṣẹ́rọ̀ fi kìtà يوم خلق السماوات والأرض منها أربعة نسوم Ọlọ́run ní lọ́dọ̀ wọn lọ́wọ́. Oṣù méjìlá ẹ̀. Ìsìnà àtàrà ṣẹ̀rọ̀ ń sàárọ̀. Ìsìnà àtàrà ṣàrọ̀. lọ́dọ̀ lọ́hùn oṣù méjìlá nílẹ̀. Ìkìtà àtìyà. Lọ́wọ́ lọ́dọ̀ nínú tíráàtì ní òkú tíráàtì ìkìtà ìlà. Tíráàtì ń sọ̀kalẹ̀. Ìlà fi lọ lẹ́ẹ̀kan wípé kẹ́lẹ́sì ní iná bọ́ta ó wá mú ilé wa nù ilé ẹ̀sìn rẹ̀ pé ọlọ́run sára gbé oṣù fóun bẹ̀ kó dé ìlú kò sí níbi tí ọlọ́run tó kalẹ̀ gangan ní bí àwárí máa rọ̀ ilé wa tó tó kalẹ̀ báwọn òṣìṣẹ́ rẹ̀ kò sí mẹ́. kátó pé èyí tí wọ́n wá bo ara wọn kọ tó pé àti tàwọ̀ráta o àti ìbílà o àti ìdàbúrà o kò sí kankan ló kí ó kẹwà. èyí tá a máa lẹ́yìn ìròyìn pé ọ̀gbọ́n títí òjì àwọn bá ń sọ báwọn mọ́tò láì ní wọ́n ń kọ́ ọ́lù. kí lọ́pàá àgbáyé di ọ̀ràn ìdíbójú ọjọ́ ọ̀ràn náà nìyẹn gbé kàlámù láì ní lẹ́sẹ̀ màkàlù kì í fi ń jẹ́ ń jáde kò án ọ̀rọ̀ ọlọ́run ti jẹun tó ó ti tọ́ gangan là ń kà yìí. wọn. ìgbà bí ń gbé ní inú ó fi jẹ́ pé gbogbo ẹni bá ti àìkò á nílò ìyá rẹ̀ láyàyè ọ̀nà ọ̀fi fàálì máa mọ́ nǹkan àbíkọ́ máa lọ fi ṣèjọ sí ó fi wé nǹkan kọ́ lọ sí sínú sáláníjá kọ́ lọ sí sí tọ́ilẹ̀ kọ́ lọ kò wójú kọ́tà ní ẹ̀yẹ́ òbí dáa fún wa lẹ́gbẹ́ gbogbo ọ̀nà téèyàn fún lè gbà máa fi kálá kálá kálá kálá bá ń bí ara jẹ́ àti dáàbí mẹ́ra kálá jẹ́ là kàbá ń kó rẹ̀ kó bẹ̀. Kó bẹ̀. Mo tọ́ bẹ̀rẹ̀ tọ̀ sí ọdún ìgbé á sọ̀rọ̀ ní ọ̀dún àbí ìjọba àbí ìgbàgbé o àná àtọ́. Gbogbo ọdún tí àpá wa ìmọ̀lẹ́ àtọ̀ ọ̀rọ̀ ǹdí ẹ̀ka tó jẹ́ mọ́ máa wù yá èyí ilẹ̀ yìí tó gbogbo àwọn ọmọ ìgbéra ní ìlú olóògbé àbá kan ò lè sọ pé hàn ìjà nílẹ̀ ìbá ìlú ọ̀hún oníṣòwò yá ìyá pé àǹtí ní o kọ́kà tó kún sí lákàrà ń pé àǹtí dáadáa rí àà ló bá tàbí ìṣòro tọ̀ ọ̀lẹ́kùn làgbàbíyà. àmọ́ torí àwa kan torí àwa kan tí a fẹ́ nìmìnà gbogbo èèyàn tí ó lè nìmìnà mọ́kọ̀ jẹ́ elérò méjìdínlógún elérò méjìdínlógún dírẹ́bà kan ní omi abẹ́ẹ̀kọ́ ní ẹ̀fẹ́ dírẹ́bà yẹn ò gbọ́dọ̀ dàbí èrò ọkọ̀ ní àgbà dáìbù lọ́wọ́ ọkọ̀ tó kéde ọ̀pọ̀lọpọ̀ ọ̀fẹ́ ìlú ọ̀sọ̀ ló ń bákan náà gbogbo ọwọ́ yìí àwọn akẹ́ gbọ́dọ̀ já àbá àwọn akẹ́ alọ́rọ̀ kí wá di àbá nínú ilé wa nínú ẹbí wa lágbo ilé wa nínú òru wa àbọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀hún sí tó pé kí n ti gbogbo ẹ láàbá rárá o. Ẹ̀bùn nìyẹn, ó lè ní àká ìkọ́ áńgá àkọ́ta àkọ́kọ́ gbogbo ẹ̀, ọdíyàn gbọ́dà bá. Ó gbọ́mọ̀ náà ẹgbẹ́ òde nínú òǹtà bá. Ṣùgbọ́n ẹjọ́lẹ́ sí àbá ẹrù tó ń gbọ́dọ̀ yìí, ààrẹ sí bàbá ọ̀. Ìmẹ̀ gbọ́dọ̀ ilé gbogbo àgbàdárì súnà tí ọmọdé òkú lè sọ máa lẹ́gbẹ̀ẹ́ òbí yọ máa lé lọ àfẹ́bá kú pẹ̀lú kù ẹgbẹ́ òsì máa jẹ́ kọ́sọ́mà lọ́bọ̀ látọ̀run wa bẹ́ẹ̀ nìkan lọ ọ̀run bọ̀ pẹ̀lú kọ́sọ́mà ọ̀run tí lọ sí pọ̀ ní jagun abalọ̀ àfẹ́bá ẹbá kú tó kàtí pamọ́ tó wá fi yẹn nìkẹ́rẹ́ tó yà fún àfúnyẹnyẹn lọ ṣẹ́fọ́ bá tó bá lọ yẹnyẹn jẹ́ kò mọ́lẹ̀ ìwáwá bá òun náà òun ní ayé ti ẹ̀yìn ó lè lọ ní ìsìn tó ti ọdún sí ilẹ̀ orílẹ̀-èdè tó ń lọ́ọ̀ ní àdìgbò ti tó pé èdè ọ̀rẹ́ tó bá máa ilé ń bá bá jiyàn àwọn ọ̀gá wa ní ìsúná yìí látà àkọlẹ̀ ìtàyẹ̀ ìdájọ́ yẹ amadu ọmọ àbàdì wájú àtàkùnlá àrùnmọ́ gbọ́dọ̀ fẹ́ bíyà ẹgbọ́nlá wọn lọ wá bíyà ní ẹgbẹ́ pé ààrẹ hàn yìí àmọ́bù fìlà hàn ìlú fìlà hàn ìlú ẹni orí ọ̀rùn fún ni ní a bí a tó lẹ́ pé ẹ máa fi gómìnì kan ẹ máa fi gómìnì ṣùgbọ́n lábala ìgbélé ìgbélé ẹni tí ń ka àdìkáà tí òkè dómi ó nípa kò nípa tó ìjọba ké dómi tí a gbé mọ̀ ẹ̀ta ké dómi kò nípa tó ìjíwọ́nà tí a fẹ́ ní pọ̀ tẹ́lẹ̀mù olùjọ́ tí bá fi hàn mọ́ èèyàn ìkíníkèjì jẹta fẹ́ wò ó torí ni a lò láyé o sórí tó gbọ́dọ̀ ń fàṣẹ sí àdé oṣà sórí. wá tún wo eléyìí o làǹkẹ́sì yìí yàǹkẹ́sì yìí ni ò sí ìlágbàyè ọ̀yá ẹ̀kẹ́ sí omi kẹwàá sí fún kọ́kọ́ wa mú wọ́n yẹn fẹ́dára rẹ̀ sí àgbẹ̀mọ̀ òkè kọ́ wa mú wá fún alábọ̀kẹ́ ó tẹ̀lẹ̀ yẹ́n sọ ààrùn ayáǹkúlà ọ̀yá tó tó dájú tó àrùn ẹ̀kọ́ àrùn nígbà yìí sí ẹwà àpọ̀ ẹwà nínú wọ́n láyé bàbá mẹ́rin nà àbúgbò ẹjọ́ orí ẹ wẹ̀ẹ́dọ́ lè rí ẹ bí wọ́n tí mo yìí má bẹ́ẹ̀ ní ọlọ́run ní gbogbo èèyàn tó dáwà fẹ́ táwà dà fẹ́yìn tẹ́ pé ọlọ́run ti ọ ní èèkà inú ẹbí rẹ èèkà lágbo lè rí èèkà inú ọjọ́ rẹ èèkà nínú òní bá wà lórílẹ̀-èdè nọ́ọ̀sù àtàrù jẹ́ kàtí ìkàkàkà tọ́lọ̀pàá rẹ̀ sí mọ́lá kàtí kàtí ìròyìn jùlọ ó ìfẹ́ ìrẹ́ tọ́ka ó ìfẹ́ ìrẹ́ tọ́ka àtọ̀jẹ́ bàtà ń lọ́lọ́ bá ti gbé àti ìjọ tí kàtó ní bábá ti bẹ̀yàwó ẹ̀ ní mọ̀gáṣà ẹ̀ tó wà lẹ̀ tàbí kọ́ọ̀lẹ̀ ọ̀dọ̀gbà àtà ọlọ́pọ̀tọ́lẹ̀ àrẹ̀lẹ̀ nítorí èyàn máa kẹ́kọ̀ọ́ wa tí ọlọ́run fẹ́ sọ̀wọ́ di òsì lókè pẹ̀ kó lè gbọ́ọ̀lẹ̀ kálẹ̀ júwe bí bí àgbọ́wà lọ́ọ̀lọ́ọ̀kà lọ́ọ̀kà bí lọ́ọ̀kà ó rí ilé ẹjọ́ mọ́jẹ́ ìgbọ́fẹ́ lọ́sọ̀lọ́pọ̀ ẹ̀jẹ̀ lọ́dọ̀dọ̀ àtọ́ pé àbújá fi yànjú ṣe àbí ó kọ́kọ̀ láàrin tó ń blá dáadáa tó ń pọ́nyán tara ọba ìgbẹ́lọ́pàá ló gún wa ní ẹ̀kọ́ wa ọ̀dọ̀ wa ń sọ níbi pé يوم خلق الله يوم خلق السماوات والأرض Kí ló ti dákẹ́ mọ̀ méjèèjì ló ti sọ́rọ̀ lórí ìjà kámà méjèèjì lórí méjìlá téèyàn láàbí wé olùsẹ́yìn kan lórí sí tí wọ́n mú kó bẹ̀rẹ̀ yọ kó bẹ̀rẹ̀ ọ̀run yọ kó yọ kó lórí kan yọ kó. wọ́n sì bẹ̀rẹ̀ kó ó ṣe lè náà ẹ gbogbo àpẹẹrẹ fún wa àwọn àwọn àwọn ará bí náà wọ́n sì ti bú ṣe ń bẹ̀ náà lọ mú bí ìwé ẹ̀ báyìí máa sọ kalẹ̀. Àrùbá àtúnṣe ọlọ́wọ́ nínú oṣù méjì láàyè oṣù mẹ́rin wá bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ pé ó ti wọ̀ ní ó ti wọ̀ àbúrò jàmbẹ̀ àbúrò tẹ̀lé nínú ẹ̀ ẹ bá bí ọlọ́ nínú ẹ̀ ọlọ́wọ́ jẹ́ ìyá ìdìbò kó bí ìwé nínú pàdé lọ ẹ má ti olórí nínú ẹ̀ tọ́sí olórí nínú ẹ̀ ọlọ́fẹ̀ẹ́ tọ́lẹ́sàn ti kó sí olórí nígbà bí ìbò náà ọdún mẹ́rin báwọn. ini ní ẹ̀ àkàràmù fún ọba pé àwọn àbùsùn nígbà mẹ́ta lè yí ṣé gbogbo wá lè ka ọdún lọ́wọ́ ẹ máa ká lọ èkó mẹ́rin jùlọ july ọgbọ́n ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ẹgbẹ̀rún. Ọyọ̀ kiri kí ọba bàbá ọba ìbílẹ̀. Olúwa ya ọ̀yá ya ọ̀. Ọ̀yá rẹ̀ máa ra ọba ọ̀yá ọ̀yá ìgbàlè ìgbàlè ọjà àbámu ọ̀dà yàwá ìgbàlè ìgbàlè ìgbàlè àbùdó lọ́lọ́. Àwọ̀ nílẹ̀ ààbò. Nínú wa kò lè gbà nípo ilé bátàkì ẹ̀ka. Ọlọ́lọ́ sọ. Èyí tí wọ́n bèèrè bọ́lọ̀ jọ ní àmúta. Ọlọ́lọ́ sọ, wọn ò fẹ́ ọ́. Ṣùgbọ́n gbogbo ata bímọ ọmọ ọdún mẹ́fà méje mẹ́jọ mẹ́sàn mẹ́wàá òkè tí ọ̀nà wáyé ká oṣù ọ̀wà yíyà báyìí oṣù oṣù oṣù ọ̀dọ́ ìjà yìí oṣù ẹ̀kọ́ tó ní ìpìlẹ̀ ní ọ̀dọ́ ọlọ́run ká ọ̀nà wáyé ká tí wọ́n bá lè àwa máa ní ìdílé ẹ̀jú wọn máa lọ orí kí ó ti máa ẹlẹ́ẹ̀kejì nínú orí orí náà ẹ̀dá ayẹ̀ bí ọjà kẹ́ máa náà ọmọ tí ló bá ti ká oṣù wá pè lórí ẹ̀mọ̀ táǹkì ẹ̀. káwọ́sẹ̀sì kan ẹni tó bá wọn èèyàn tí wọ́n bá bá yín kọ́ dáadáa ìjọ hàn dáadáa kákọ́ ní ìlàbọ̀wá kákọ́ ní ilé ìwò oṣù tó ọ̀ ẹgbẹ́ tí wọ́n máa rí lọ́lẹ̀ yìí. àwọn àfáà ní gbogbo ẹni bá ń ti bẹ́ẹ̀ tí bá ń gbé àwọn ohun àmì ẹ̀sìn ọlọ́run ga wọ́n ní ilé ìwé òní kò ní ìdáhùn láíláí mo ní àwọn abẹ̀mí náà wà lẹ̀ wọ́n ní wà ní máa rí wàhálà ní orí rẹ̀ káàmù ayé máa fi torí kọ́ gbẹ́lẹ̀ kọ́ gbẹ́lẹ̀ ẹ̀wù ní àti máa ń kọ́ àwọn ọmọ lóṣù ìrìnbó yìí kù wọ́n kọ́ láti gbé ọdún náà kó dà pa wọ́n kọ́ lọ́rọ̀ wọ́n kọ́ lórí ọ̀sán. Oṣù tó bá túmọ̀ ní oṣù tó ọ̀rọ̀ oṣù táwà mẹ́rin náà lọ. Tàbí epo mẹ́ta, ẹbí ẹbí ẹbí ọ̀rẹ́ ilé rèpé ilé oṣù láwà. Ọlọ́ni

ولا تظلموا فيهن أنفسكم Ọlọ́run lẹ́ẹ̀gbọ́rọ̀ ìjàmbá fúnra yín lú ẹ̀, máa rẹ̀ lè mọ̀ nínú ẹ̀, wọ́n ti yóò dá nínú ẹ̀. Ẹ̀sìn ní ọkọ̀ mẹ́, dáadáa ní ọkọ̀ mẹ́. Ìgbàlá bọ́dún tẹ̀sí rẹ̀, á sàlàyé ní wọ́n kọ́rọ̀ ń bẹ́ẹ̀sì lọ lo oṣù mẹ́rin ẹnu lè yí àtàwọn yìí ẹ bá lè sọ mọ́jẹ̀mú ẹ bá lè lò ó yóò padà wá wa orí tó bá rí ìlú àbùkù wa wọ́n ti fi mẹ́rin tẹ̀lé àwọn ìfọ́ àbúrò wọn lè lò ó àti wọn kọ sílà kalẹ̀ fún wa wọ́n gbìyànjú wọ́n gbìyànjú wọ́n ti kọ́ fún wọn kalẹ̀ àwọn olókùnkà náà wá gbìyànjú dákàá Ah, wọ́n ti kọ́ lẹ̀ fún àkánà kàlókù àwọn àmọ̀tàbí ìmòlírù yìí ọwá tó jẹ́ àjọkùn nínú àwẹ̀ ìgbé kíkà ní ẹ̀ta fún ẹ̀sọ̀ gbé à ẹmọ́ pé ní ìdájọ́ ìpadà o báyìí báyìí lẹ́pàá o ọbọ̀ bí agbóntẹ́ni o ìfẹ́ àkọ̀ọ̀tẹ́ ìfúndáka ẹmẹ́bí láìsí ènìyàn bí láìsí òmìnira ilẹ̀ Yorùbá agbádùgbà débí lónìí àdúgbò yẹn wọ́n á fi wọ́n á kàkọ́lé àwọn ọ̀dọ́ ọbẹ̀ kàkọ́lé àwọn ọmọ wa kà àwọn wa mọ̀ ìgbé àdúgbò ní ìjọ ọkọ̀ ẹ̀wọ́n lè tí wọ́n yá sí ìrìn dàbí Màríà, ó mọ́ra ìpò ìjẹ́ pẹ́pẹ́ náà ni ó kàfi pé ọwọ́ wọlé tẹ̀ bá àdìmòye mọ́ra tẹ̀ dáhẹ́ bá gbó ìmúlọ ọ̀rọ̀ ni. Ẹgbẹ́ ló wà ní náà. Akan ọ̀la. Ó kọ́ dáadáa ni, ṣùgbọ́n ìgbà máa ń tẹ̀lé ọgbà Bọ́tí wá ń jẹ́ ẹgbẹ́ ọlọ́dà ń tẹ̀lẹ̀. Ó dà kọ́ lónìí pé ìlú ìyá àwọn ìgbàlẹ̀ náà nígbà rẹ̀ máa ń gbogbo ọkọ̀ ilé mi. Ìjọba nílẹ̀ ìgbé gbogbo àwọn àtọ́jà àfá àti wá mẹ́ta lọ́rọ̀ òbí akókíra láàfá òní àjà òní ìdáwà kí wá ní ń pè ní àpá ilé ìwé ṣe lé wa ilé haúsá mẹ́ẹ̀ kò sí mẹ́ẹ̀ ẹgbẹ́ tí bá ní haúsá ó lè máa tọ́wọ́ bí ó lè máa tàìwé ó lè máa gé ìdáná ó lè máa ó ó lè máa tajà ilẹ̀ yóò bá ọ̀rọ̀ gànú wa o lẹ́ẹ̀dì ìgbà tí kí ní lẹ́bẹ̀ẹ̀rẹ̀ ọjọ́ tọ́dá ní lọ́nà lọ́wọ́ ọjọ́ dábọ́ ní sí àpọ̀lọ́dún kan àpọ̀lọ́dún kan pẹ́lẹ́jọ jímọ̀ ìjọ ìjẹ̀lúmọ̀ òṣèrè ẹ̀fẹ̀nà abájẹ́jì tó ń gbó yẹ ìgbó tó bá fún bẹ̀. àrújáde wá ń ta agbó lẹ́fẹ̀ títì ìwọ́n ń bẹ̀ẹ̀dẹ̀ báyìí wọ́n ń bẹ̀ẹ̀dẹ̀ wọ́n ń bẹ̀ẹ̀dẹ̀ wọ́n ń

ọ̀rọ̀ ànábì ọ̀rọ̀ àwọn aṣáájú àwọn asádà láti rí bá àbẹ̀sáyé ìwádà náà wọ́n kọ́ sí lórí mọ́ṣíríkì nàtàáfà kàmá lòkọ́ sí lónàkùn tàáfà áyà yìí lọ́nà bí ìsàràyẹ́ ọ̀rọ̀ lélẹ̀ ọlọ́run ní ẹ máa bá wọn ọbẹ̀ bọ́jà tanyanya ẹ̀nà tàbí ogun wọn nígbàwó bá náà tẹ ní tàbí ogun yìí lèun yẹ́ kéyà ọgọ́ ó tó ẹwọ̀ ó tó ẹwọ̀ ó tó ẹwọ̀ ẹni ọba wọn jágún ẹlógún ẹ̀wọ̀ lẹ́wà ẹ̀bá jágún àwọn tí ìrànmá yẹn wọ́n pé ẹ̀ẹ́kọ̀ gbé adé mọ́ ọ̀rìn ilé mà ẹ̀yìn ẹ̀ẹ́dínlẹ́gbẹ̀kún ẹ̀ẹ́dínlẹ́gbẹ̀kún ọ̀nà sábàbà ní nàìjírí a ń gbọ́ ìtàgá kí lọ́nà ń pé kí ọwọ́ àwọn mùsùlùmí ó dùn gáàbìlì náà ní ẹmà àpà àwọn ẹmà àwọn ẹmà pé ló tùwọ́ ní ilé ìwọ̀ láwà yìí lẹ́nu àwọn ah, ọwọ́ àwọn sàbí ìjọba jágbọ́n tó lọ tó kó wọ́n ti jagun yẹ wọ́n wọ́n ti jagun yẹ wọ́n ní òṣèwọ́ ní wọ́n ń jà á bọ̀ ní wọ́n ń jàbọ̀ wọ́n ń jàbọ̀ lọ́nà bá gbé ẹyẹrẹ fún àwọn mùsùlùmí àwọn sàábé lọ́wọ́ bá dúkà bí i wọ́n dáwọ̀ pé ah, ọlọ́run tó gbé oṣù oṣù bẹ̀rẹ̀ yìí oṣù ọ̀rá bẹ̀rẹ̀ wọ́n ló gbogbo yẹni àà èyí tí ànábì ní kékeré o ẹwà ń dágún ọlọ́run yẹn àbá àwọn àríwá jábọ̀ lọ́run máyà ní wà ní àmọ́ mo fẹ́ ó ti wọ̀ ó ti wọ̀ lóbùrú tó ìtẹ́jìdì fún àwọn ẹbí wọn lé ẹgbóbìnrin wọn ẹ̀tàlé wọn lọ́wọ́ èyí tí yóò lóbùrú lóbùrú tó yẹ ẹ bá wọn lọ́dà ní pa ọ́ dànù dànù. ọlọ́mú bàrá sọ́rọ̀ bàrá tó wá láti fi káńtù àwọn gẹ́gẹ́gán ní òfin ìpàdé bẹ́ẹ̀ ilẹ̀ bá ń nawọ́ rẹ̀ ẹ bá lè tẹ́lẹ̀ ẹgbẹ̀rẹ́ náà ni àwọn olóògbé fún alásùpàdé yìí lámúrú tí wọ́n gbogbo àwọn èèyàn tí ṣe rùsùn pé ẹgbẹ́ ìsìlámù o ìsìlámù ìtọ́yàn ẹ̀dà alága ìsìlámù o àmọ́tẹ́ ẹ̀bá tó ìsìlámù ọlọ́run tó nu ìsìlámù yóò bọ̀ ẹ̀rọ yóò jẹ́ ẹ̀yìn rẹ̀ dúró ẹ̀yìn rẹ̀ dúró because bí a bá kú lórí òdodo alhamdulillah bàbá yìí lè lórí òdodo alhamdulillah kò lè ti bá wọn bẹ̀ ẹ̀yìn òdodo ẹ̀yìn kú náà dára yìí ayé ìrẹ̀lẹ̀ iná yẹn tẹ́lẹ̀lẹ̀ gbèsè ẹgbèsè lásán yẹn ọgbọ́n bá lónìí mo ní gẹ́mọ́ ká ẹgbà ní òyìn náà dára o mọ́mí wọ́n kàlé lórí o gẹ́mọ́ ká fún yín lọ́dá o mọ́mí wọ́n kàlé lórí ẹgbẹ́ ni wọ́n jẹ́ àìgbòrúsì lórí àìgbòrúsì ẹ̀rọ nígbà tí ń pọ̀pọ̀ ní ìkà nígbà lẹ́bù ní ìkà tọ́dá ìtúbà àwọn àjẹ́ Ìyẹ̀mí ti máa dákò á rẹ̀ lọ́rọ̀ lọ́wọ́ ẹ̀sọ̀lẹ́gbẹ́ bí àwọn ọ̀sẹ̀ tó ń gúbà kú lọ́tọ̀ ọmọ nẹ́ǹtì bá ń gbúwà tó kàmí lẹ́yìn ọlọ́run tí ń ka àgbàánì ọmọ tẹ́ǹtì ẹ̀ tó mò fi gẹ́gẹ́ bí ìfún ọlọ́run lẹ́fẹ̀ẹ́ tí bá ń ka àgbàánì ti lẹ́kẹ́ bàbá

kankan náà yìí ń gbọmọ nìyàn ẹ̀dá kọ ọ̀nà kan bẹ̀rẹ̀ lọ́nà wà lẹ́yìn lọ́wọ́ lọ́wọ́ àmì yìí ń gbọ́. lọ́n bẹ pẹ̀lú ẹ̀. ń bẹ pẹ̀lú ẹ̀ lọ́nà lọ́nà tó kálíbà alákùnrin àti oúnjẹ yìí náà òun kálíbà tó wúwà láàmú oúnjẹ yìí náà ó ní máa. ìdẹ́sẹ̀ máa èyí àti ilé ìjẹun wà pẹ̀lú kankan pátápátá àbẹ̀wò àti ìgbàlá yóò ní ọ̀sẹ̀ jáde bẹ́ẹ̀. Amina. Amina. Àbáwa Ìsmáìlì.